أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على واسع الصالح وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir ti al-Qur'an al-Karim nínú súra al-Mujadala ó ní àyà parí àyà 22 méjìlélógún ọ̀rọ̀ ni لا يجد قولا تجد قولا الصحيح pé látẹ́jì ìdùkọ́wó máa ń yú mẹ́nu nàbí láì wà lóru ààfẹ́. ẹ ní rí nínú àwọn ọjọ́ kan láwọn tí wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ àtijọ́ bẹ́ẹ̀ àlùfẹ́yàmù yuwaduna man hadda Allah wa rasulahu wọ́n máa fi ìfẹ́ hàn sí àwọn ọ̀tá ọlọ́run àti òjíṣẹ́ àwọn tí wọ́n yakọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم kódà kọjá pé àwọn tó ń yapa pẹ̀lú ọlọ́run ọba yẹn tó ń bá ànábì tó ń bá ọlọ́run àti ànábì ọ̀jíṣẹ́ rẹ̀ tó ń bá ṣe ọ̀tá kódà kọ́ jẹ́ pé àwọn bàbá wọn ni àbáwọn ọmọ wọn àbáwọn ọmọ ìyá wọn àbáwọn ẹbí wọn àwọn tó wọ́n mú ẹnikẹ́ni ní ọ̀rẹ́ àti olùfẹ́ nínú àwọn tí wọ́n yakọ̀ ọlọ́run àti òjíṣẹ́ ulaika kataba fi qulubihimul iman àwọn ọlọ́run ló fi ìmánì rinlẹ̀ sínú ọkàn wọn wa ayyadahum bi ruhin min ó tún wá ṣe ìrànlọ́wọ́ fún wọn látọ̀dọ̀ rẹ̀ ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها يوعى سنة وبادرة èyí tí akéré máa kú odò tó ń pọ̀ lábẹ́ rẹ̀ wọ́n wà máa gbénú ẹ̀ lọ gbére rọ́bì Allahu anhum wa radu anhu. ọba gbà fún wọn àwọn náà gbà fún ọba sí wọn àwọn náà yọ́nú sí ìtọ́lọ̀ ọba sanwó lẹ́sàn lórí àwọn wọ̀nyí àwọn ni ọmọ ogun إن حزب الله هم المفلحون أتتك بو داجو داجو àwọn ọmọ ogun ọlọ́run àwọn ni àwọn tí wọ́n ṣe oríire àwọn olúborí tí wọ́n ṣe oríire ní ayé àtijọ́ ìgbẹ́lẹ̀ àṣeyàmù àfáwọn onímọ̀ yẹn sáró ó ní látẹ́jìdò ayíwá rọ̀súùn kọ́wọ́mọ̀ yìí kọ̀tẹ̀kú nàbìláyì wọ̀lẹ́wọ̀n àwọn ẹ̀jọ̀ kan wọ́n gba ọlọ́run ọba gbọ́ àtijọ́ gbẹ̀lẹ̀ àlùfẹ́yàmà wọ̀yà àmàlú nàbì máa ṣọ́rọ̀ àmọ́rùn lẹ́wọ̀n wọ́n sì ń ṣiṣẹ́ pẹ̀lú tí ọlọ́run ọba ṣe ń ṣeré àfihàn يحبون ويوالون من عاد الله ورسوله ẹ̀ẹ̀ni rí wọn wọ́n máa fìfẹ́ hàn wọ́n sì tún máa mú wọn ní alágbàkàyà àwọn tí wọ́n ń bá ọlọ́run ọba sọ̀tà àti òjíṣẹ́ wàhálà fa amúrọ̀hùn máa tán tó ń yapa pẹ̀lú ọlọ́run àti òṣìṣẹ́ ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو أقرباءهم kódà kan tí báwọn tá ń wí àwọn bàbá wọn ni àbáwọn ọmọ wọn àbáwọn ọmọ ìyá wọn àbáwọn alásùnmọ́ wọn أولئك الموالون في الله والمعادون فيه àwọn tẹ́gbẹ́ wọn máa nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ ọlọ́run tí wọ́n máa ń kórìíra àwọn tó kórìíra ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ dábàtà fi ìkòlò bí ìmọ̀ ìgbìmọ̀ àwọn ní ímánì jókòó sọ́kàn wọn. àwọn eléyìí àwọn ní olú ímánì olódodo wọ́n kọ wáhùn bí nọ́sìrì nínú ọlọ́run wọn yóò wá kí wọn lẹ́yìn pẹ̀lú àrànṣe látọ̀dọ̀ rẹ̀ ìdá àdúgbò yóò wọn lára ọ̀tá ويدخلهم في الآخرة جنات تجري من تحتها أشجارها الأنهار yóò wá tí wọ́n tún lọ gbàdẹ́ra èyí tí a péré mọ bú odò tó ń tẹ̀ lábẹ́ àwọn ẹbí tó wà nínú rẹ̀ máa kì í sí ìnàtí zamanan mọ̀mùsẹ́tẹ̀n láyẹ̀ òkọ́ta wọ́n máa jókòó nínú rẹ̀ lọ gbére tí ò sí àsìkò tí wọ́n jáde fún un gbogbo àwọn nǹkan tó ń sì rí inú ẹ̀ kò lè kò lè tán bẹ́ẹ̀ sì ni kò lè gbé lọ́jọ́ kan tó ń rí ahallallahu alayhim ridwanahu ọlọ́run ọba ti yọ́nú sí wọn fala yaqtu alayhim kò ní bínú sí wọn láéláé ورضوان عن ربهم بما أعطاهم من الكرامات ورفيع الدرجات àti ìyọ́nú sí pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó fún wọn nínú àwọn àgbéga àti àpọ́nlé èyí tó fún wọn ní ọgbà àwọn àwọn olùfẹ́ ọlọ́run àwọn ni ọmọ ogun lẹ́yìn ọlọ́run ọba wọ́n àwọn àwọn ni olóríire tí wọ́n lẹ́lẹ́ ayé àtijọ́ bẹ́ẹ̀ ara yìí gẹ́gẹ́ bí a ti sọ lánàá ó ní pé ara ni èyí tó ń kọ̀ fún mùsùlùmí ó mú ẹni tí èsè mùsùlùmí lọ́rẹ̀ẹ́ ó mú ní olólùfẹ́ tí ó máa fìfẹ́ hàn sí tó bá ń banújẹ́ òun náà banújẹ́ tó bá ń dunú òun náà dunú gbogbo tó bá ṣe déédéé ni lójú ẹ̀ kódà bó tàpá sí òfin ọlọ́run ọba kò sábòrú rẹ̀ tó lólùfẹ́ rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan ó gbé Abdullahi ọmọ Mas'ud sẹ́yìn lórí nǹkan ọ̀gbìn. Ló wá ń sọ pé yá Abdullahi ayyul umar al-Islam èwo nínú okùn Islam ló ti ẹ̀mọ̀ pé ó lágbára jù tó tó tó tó nípa jù tí ò ṣeé já kọ́ọ̀dà kúntù lọ́wọ́ ọ̀ṣun ìwò ààrẹ Abdullahi bá dáhùn pé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ nìkan lọ́mọ òun ọ̀ma ọ̀lẹ́fà sọ́nà sọ pé alwalayatu fillah alhubbu fillah walbughdu fillah ó ní kọjá pé èèyàn tí ó bá mú alágbàkàyà yọ jẹ́ pé olólùfẹ́ ọlọ́run lóru tí ọ bá mú yẹn lólólùfẹ́ yọ jẹ́ pé tó fẹ́ràn ọlọ́run náà ni ó mú lólólùfẹ́ tí ọ bá bínú sí yẹn yóò bínú sí mi torí sọlọ so eléyìí ó ní oní ìmánì ìmánì rẹ̀ lágbára tó kún apákan nínú àwọn àpá wọn ní ọ̀rọ̀ ọlọ́run tó ní wàlẹ̀ òkèèrè àpá àbò kódà kọjá pé àwọn tí wọ́n tàpá sófin ọlọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ yìí kódà kí wọ́n jẹ́ bàbá wọn. wọ́n ní ó sọ̀kalẹ̀ lórí Ubaydullah ibnu al òun àti bàbá torí pé òun ló pa bàbá ẹ̀ ní ogun bọ́dà àbí ogun ohud asàlẹ̀ yìí fún wa pé lọ́jọ́ náà ọmọ rẹ̀ ó ń sákun kọ̀ọ̀kẹ́ káwọn ojúkojú níbi ogun ṣùgbọ́n bàbá rẹ̀ ó ń tẹ̀lé lẹ́yìn owó bí ń ṣe ń sá náà ní ń tẹ̀lé lẹ́yìn nígbà ọwá sú ọwá dojúkọ bàbẹ́ ọwá tuntun pa àwọn míì wọ́n ní ó sọ̀kalẹ̀ ní lórí Abdullahi ibnu Abdullahi ibnu Abi Quhafa Ubay lórí Abdullahi ọmọ Abdullahi ibnu Ubay mùnáfìkì tó gbajúmọ̀ ni wọ́n ní nígbà tí aburú rẹ̀ lórí àlẹ́sà àtẹ́nà tó pọ̀ dé gbóngbó ọmọ rẹ̀ tọ́sọ́ ló kọ ara rẹ̀ tọ́sọ́ ló ń tọ́sọ́ òun náà ní Abdullahi ọwọ́ wa bá àlẹ́sà lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ rẹ̀. ó ní ìwọ òṣìṣẹ́ ọlọ́run mo rí irú tí bàbá rẹ bàbá mi ń gbé sí ọ ó ti wá pọ̀ ti kọjá ọ̀nà àná fún mi ní ìyìn ọ̀dà kí n pa kọ́mọ̀ wàá jẹ́ pé ẹlòmíì ni ó ń ṣe bí lọ́mọ bí mi pé lágbájá lọ́pàá ní ìfẹ́ èyí ni pé wọ́n bá tẹ̀ wá tọ́bá kàrá ìjìdá pé ọpa oúntọ̀ gan ni yóò fi sinmi ó lè ṣe gbogbo bó bá ti jẹ́ súnmọ́ sí bákan náà àwọn àfáà ní wọn ní sọ̀kalẹ̀ lórí Abubakar Abubakar Siddiq radiyallahu anhu nígbà tí bàbẹ́ síwájú kó tó gbẹ̀sìn ó bú àlẹ́yìn sallallahu alaihi wa sallam ló bá gbé ọwọ́ rẹ̀ sépè ó fi lu bàbá ẹ̀ títí bàbá ẹ̀ fi ṣubú. àwọn yìí àwọn ni tí wọ́n gbà wá lórí àwọn sàhábà bó tiẹ̀ jẹ́ pé bóyá torí ẹnìkan ló fi ṣẹlẹ̀ ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta yìí ó fi hàn báwo ni wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ sí lórí pé bàbá wọn wọ́n wà nínú àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá tó kojú hàn wọ́n mú ìdájọ́ látọwọ́ ara wọn wọ́n sì tẹ lórí bàbá wọn. wọ́n ní ọ̀rọ̀ náà tó ní àwọn àpìnà àrùn àbí àwọn ọmọ wọn. wọ́n ní bákan náà orí Sayyidina Abu Bakar náà ló ti sọ̀kalẹ̀ torí pé òun ló ṣerú ẹ̀ nínú ogun Badr ọmọ bíbí inú Abubakar Abdulrahman òsì ìtẹ̀tù náà gbà náà òun náà sì wà nínú àwọn ọmọ ogun Quraysh nígbà tí wọ́n ṣe mùbárágà oríṣi láyé ẹjọ́ ó ní ikú ọ̀kọ̀ọ̀kan fi bẹ̀rẹ̀ ó ní mùbárágà alágbára láti inú ọ̀tá àti ìpínlẹ̀kejì wọn wọ́n jáde wọ́n wà kára wọn jà wọ́n fi mú ẹlòmíì ìkíní kejì wọn ni wọ́n jáde wọ́n bára wọn jà ẹ títa gan wọn tó bá ti kú padà lẹ́ẹ̀kejì àwọn ni wọ́n ní àjẹ́fẹ́ àbí agbára fún agbára pẹ́ẹ́pẹ́ nígbà tí ogun bá bẹ̀rẹ̀ àwọn ni wọ́n fẹ́gun torí nǹkan ti ti bẹ̀rẹ̀ ní nọ́sùn ó ní ìrànlọ́wọ́ látọ̀dọ̀ náà sọ̀tẹ́sìn àbúbọ́kà ó ní kí ọmọ ọmọ rẹ̀ ó jáde kúrò àti bàbá òun káwọn ọjọ́ bàbá ló wá fọ́mọ rẹ̀ ó jáde ó jáde wá fóònù àtòun wọ́n jọ pagagbága. sọ á rí pé eléyìí ìfẹ́ ni tó gbé gbóngbó fún ọlọ́run ọba àti òṣìṣẹ́ rẹ̀ lórí pé ọ̀fẹ́ kàn ta ní ó jẹ́ ọ̀tá ọlọ́run kódà kọjá fọmọ ọ̀rọ̀ mi. bákanáà náà wọ́n ní ọ̀rọ̀ ọlọ́dún ní áwọ̀ na bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ fún ibn wọ́n ní olópa ọmọ ayẹ́ ní ọdún ogun tó uh, àbádà ogun ga lópa ọmọ ayẹ́ bákan ọmọ ayẹ́ rẹ̀ lẹ́ẹ̀kejì tí wọ́n mú tó ọwọ́ ń sọ fún ẹni tó mú un ike ẹni tí o mú yìí rí i dájú pé o lè koko máa fẹ́ bá fẹ́ ṣáàjì owó ẹ ṣáàjì ẹ̀ lówó tó pọ̀ ìyá rẹ̀ lówó yọ̀ tán ìyá rẹ̀ tó mọ́ ìsìnkú lówó yọ̀ tán màmá tiẹ̀ náà so eléyìí ni ìfẹ́ orí ọlọ́run lápèjúwe sọ̀hárà kan tó yẹ pé ó ti ṣe nílùú mọ́tà pẹ̀lú ọ̀la ni ọ̀mọ tí ń jẹ́yà rẹ̀ ṣùgbọ́n torí pé ó gbajúmọ̀ lóbi mọ́tà tó bá lọ báyìí tó bá ilé kọjá tura rí ara ẹ̀ ọgbọ̀n ọ̀tẹ́gbẹ́ òdùmọ̀ kó o rẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n kọ tẹ̀tẹ̀ di pé ó dùgbà téèyàn bá rí wọ́n máa sọ pé mọ́tà lọ kọjá láàrin ṣùgbọ́n nígbà tó gbẹ̀sùn gbogbo gbádùn pátá inú ìyẹ́ ló gé kú lọ́dọ̀ rẹ̀. ẹni ká sọ pé lọ pa ọmọ ìyá rẹ̀ nínú ogun gbádà. tó gbogbo àwọn ọ̀gá tuntun rí kò rí mọ́ lẹ́tọ́jú bẹ́ẹ̀ kò dààmú ó kàn sínú láti máa tó sì fọlọ́run láti máa bá fi àlẹ́ bí sọ́mọ́ wà ní ọ̀sán bẹ́ẹ̀ nígbà tí màmá ẹ̀ wá rí pé ọ̀nà òun fi lè gbà tí òun ó fi jẹ́ kó padà ó kúrò nínú ẹ̀sìn Islam torí ìfẹ́ tó ní sí yẹ ìyẹ́ wa fẹ́ ọfẹ́ ọfẹ́ tẹ̀síwọ́n àwọn ilé ìgbóǹgbè so ó fẹ́ fi yẹn lò ó láti fi sí láti ẹ̀kọ́ ìlú ẹ̀sìn lọ́wọ́ sọ pé ìwọ̀n Musa fún òun ẹ̀sẹ̀ muhammadu Muhammad sallallahu alayhi wa sallam ìtẹ̀kọ́ ọ̀gá ilé kúò látòlé lọ ìní lọ títí òdùkú tí ń bá wá kú tẹ́ ó tó ló kọ àwọn èèyàn ọmọ ọgbọ tẹ́ ẹ tọ́ka ìyá rẹ̀ ìyá ọ̀jọ́ òmu ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta kọjá ọwọ́ àlẹ́ wípé wo títí ọlọ́run ló sọ báyìí ló ń tẹ̀lé pẹ̀lú òun àti ìyá òun. ó ní alẹ́sọ̀ àtọ́nà àpapọ̀ pé èyí tó bá wù ọ́ kò sí nílẹ̀ ìmọ̀ àjẹ́nà àbí iná gbogbo èyí tó bá wù ọ́ náà lè ṣe. ló wá padà lọ sọ fún yẹn pé gbọ́n èmi kò lẹ́ ìsìlá kódà kò ní ọgọ́rùn-ún ẹ̀ ní wọ́n á máa gbọ́ lẹ́kọ̀ọ́ kan lọ́kọ̀ kan lọ́kọ̀ kan títí ọgọ́rùn-ún ó fi gbọ́ èmi kò lẹ́ ìsìlá bọ́ọ̀bà jẹun jẹun bọ́ọ̀bà ní jẹ mẹ́jẹ. nígbà tí ìyá ti rí pé kò sí bóun ti fẹ́ ṣe ló bá padà jẹun. so eléyìí ni ìfẹ́ táwọn rí tó bá pẹ́ ẹlòmíì ní torí ìfẹ́ ẹ̀dá yóò fẹsẹ̀ ìbílẹ̀ tó ra sí ààrẹ olè jẹun kọ́mọ́ ní táàkùn ní sẹ́nu. So kéèyàn fi ohun tó ṣe pàtàkì nínú ẹ̀sìn rẹ̀ sílẹ̀ torí ẹni tó nífẹ̀ẹ́. Àwọn tó bá ń ṣe ní àwọn ẹ̀kọ́ ni onígbàgbọ́ òdodo. Ṣùgbọ́n àwọn tí wọ́n kì í ṣe ọlọ́run ní ulaika kataba fi qulubihimul iman àwọn wọ̀nyí àwọn ni ẹni tí ọlọ́run ọba tó kọ sínú ọkàn wọn tó fi ọkàn wọn gbélẹ̀ sínú ìmánì bákan náà wọ́n ní ọ̀rọ̀ náà tó ní aw ashiratuhum eléyìí náà wọ́n ló ṣẹlẹ̀ sí ibn al hari ibn al àti Hamza ibn abdulmutalib àti ali ibn abdulkali gbogbo àwọn eléyìí ẹbí kan náà ni wọn ẹbí sì tún ni wọn pẹ̀lú àlẹbí sallallahu alaihi wasallam nígbà tí wọn pa osga ibn Rabi'a àti shayba ibn Rabi'a àti walid ibn Utba níbi mùbáràdà tí wọ́n kọ́kọ́ ṣe níbẹ̀rẹ̀ ogun bájọ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá kà yìí àwọn ọmọ ọ̀nkù ẹ̀ ni. torí pé àwọn ọmọ rọ̀bíà ibn abdulsham ibn abdulmana. so àlẹ́sà àtẹ́lẹ̀ muhammad ibn abdullah ibn abdulmufali ibn abdulmana so ẹbí ni wọ́n kú gbogbo pátá pẹ̀lú àwọn ali ibn abdulmufali àti hamza ibn abdulmufali ẹbí ni wọ́n. abdullahi uh, abdulshams ó ní ọmọ ẹ̀yà hashim tí wọ́n ti ń ṣe lápapọ̀ ẹ̀lẹ́sà àtàlà ẹgbẹ́ hashimiya ni so àwọn wọ̀nyí wọ́n bá ẹbí wọn jà ní mubaraza torí pé nígbà tí wọ́n sọ pé kí alexa sátà tó mú àwọn èèyàn jáde tí wọ́n ti mubaraza àwọn tó kọ́kọ́ jáde àwọn àlùkò ọ̀hún àwọn láwọn ní àkókò tó kọ́ àwọn tọ́jọ́ máa ya wa tẹ́jọ́ bí wa la fẹ́ kó mú jáde nínú wọn fẹ́ bá wa lápá wọn tó àwọn tó fọ́ra wọn kí wọ́n rò wọ́n fẹ́ kọ́ ọmọ ìyá wọn torí ẹ̀sìn wọn tí wàá ní tí mùsùlùmí ò ní lè ṣe wọ́n wá ṣe mùbáràbà wọ́n wá di pé ọlọ́run fún àwọn mùsùlùmí lágbára lórí àwọn ìlú ṣùgbọ́n kádàrọ̀ ọlọ́run kò ní yẹ̀ sí ọlọ́run ní lásìkò yẹn ọjọ́ náà ni wọ́n pa Hamza ibn Abdul Muttalib ọ̀rọ̀ ni àwọn tí ọlọ́run kọ tó fi ímánì rinlẹ̀ sínú ọkàn wọn ni nínú àyà mi ọlọ́run ni walakinna Allaha habbaba ilaykumul iman wa zayyanahu fi qulubikum wa karraha ilaykumul kufra wal fusuqa wal isyan أولئك هم الراشدون فضلا من الله ونعمه irú àwọn wọ̀nyí àwọn ni ẹni tí ọlọ́run ọba tó fi ìfẹ́ ímánì sínú ọkàn wọn ọwá ṣe lọ́sọ̀ sínú ọkàn náà ọwá jẹ́ kí ọkàn wọn kó kórìíra kúfùrù ìṣẹ́ńtẹ àìgbàgbọ́ àti fùsù ìwà àbàjẹ́ wọ́n lè ìyáàn àti ìṣẹ́ ọlọ́run ọba gbogbo àwọn ìsọ́bà ìwọ́n kò yà torí pé kí ni wọ́n ti ṣe yẹn ọkàn wọn ọlọ́run ni ọlá ìgbà wọn mọ̀ lọ́ṣùdù àwọn wọ̀nyí ni àwọn tí wọ́n mẹ́nà gbogbo eléyìí ọlá ni lábọ̀dọ̀ ọlọ́run àti ìfẹ́ a máa fẹ́ tó bá wù ú lẹ́yìn náà ọlọ́run tó wá ṣe àlékún fún wọn pé wà á yíyádáwó lèrò ìmìn ó tó wá ṣe ìbàlẹ̀ ọkàn àti agbára ìmánì sínú ọkàn wá ilẹ̀ sílẹ̀ fọlá yorùbá lóra bí mo wá dàtí àdá náà kò sí ń tọ́kàn wọn pẹ̀lú ọ̀kan ọlọ́run bí àwọn ọmọ ti fẹ́ràn wọn torí pé kò sí nǹkan tó ń wá lọ́dọ̀ gbogbo tó wulẹ̀ wọ́n ní wọn ọ̀fẹ́ ìkẹta látọ̀dọ̀ wọn torí pé àwọn sọ̀hábà wọn máa ń bẹ̀ lọ́wọ́ pé wọ́n lọ́wọ́ lọ́sì bùkátà ní sọ́dọ̀ tí ọ̀gá bọ́ torí pé ọba lọ sọ́dọ̀ èèyàn tó ní lọ́wọ́ rẹ̀ ló kéré òun ló àwọn mùsùlùmí ọlọ́run ṣe àwọn sàádé rẹ̀ rọ̀ على الكفار رحماء بينهم àwọn ni wọ́n máa ń ṣe ìdílé koko báwọn tètè rí ṣùgbọ́n láàrin ara wọn wọ́n máa ń ara wọn ni ṣùgbọ́n lónìí ìyàtọ̀ gédéńgbé ló wà láàrin wa ìyàtọ̀ sí bí ọlọ́sẹ̀ ọlọ́ni wàyọ̀sílùhùn jẹ̀nàtì tẹ́bìrì ní sáàkì àlàáhù ọ̀rìn ìrọ̀fìhà ọlọ́run ó tún fi wọ́n sínú ọgbà àdẹ́rà èyí tí akérèmọ́bú odò ti ń sàn lábẹ́ wọ́n sì máa gbénú ẹ̀ lọ gbére rọ́bì aláwọ̀ ánìhùn ọ̀rọ̀ àyè ọlọ́run ọba ó ti yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sí ntọ́nà ọ̀rọ̀ òkun wọn nínú ọgbà àdẹ́rà náà. أولئك حزب الله àwọn wọ̀nyí àwọn ni ẹni ọlọ́run àwọn ni ọmọ alẹ́yìn ọmọ ogun ọlọ́run ara inna ìsọmọ ìlú mùsùlùmí ẹ̀tẹ́ ti gbọ́ àwọn ọmọ ogun ọlọ́run àwọn ni wọ́n ire aya yìí ọlọ́run fún wa ó sì ṣe ìkìlọ̀ ìkìlọ̀ tó tóbi kéyìn máa fi ìfẹ́ irú eléyìí ó wá ní ọ̀háyà ní ọlọ́ni kọ̀dìkálẹ̀ lakum uswatun hasanatun fi Ibrahim dájúdájú ẹ̀kọ́ tó dáa ń bẹ fún yín lọ́dọ̀ ànábì Ibrahim bẹ́ẹ̀ ni kọ́ ẹ̀kọ́ tó dáa látara rẹ̀ kẹ́ ẹ mọ́rú bọ́ọ̀ ní bí má ní ṣe wọ̀lẹ́bí náà máa àtàwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀tọ́ nígbàgbọ́ fún ìkọlù lè kọ́ nìyẹn nígbà tí wọ́n sọ fáwọn èèyàn wọn iná bùrọ̀ ààrùn mẹ́kùn àwa o àti yọpáyọ pẹ̀lú ọ̀rọ̀ yìí kò sí tọ́ka àtọ̀ nìyẹn mọ́. wà ní mà dáàbòbò náà mi dùn lè láà àti ń tẹ́ ń sìn yàtọ̀ sọ́nà kò sí tọ́ka àtọ̀lù rẹ̀ ní ẹ̀. làpọ̀rọ̀ náà dìpọ̀ àti ṣe àti ṣe dùdùlù fún yín èyí ni pé kò sí tọ́ka pẹ̀lú ní a ní ṣe ẹ̀sìn káfíwà kúfùrù tẹ́ǹsì wà bá dà bẹ́yìnàna wà bẹ́yìnàkùnmù làádá wà lọ́wọ́n bàbá ó ti wá nà látò ní lọ láàrin àwa àtẹ̀yìn ó ní ìkùnsínú àti ìbínú ẹni àti ọ̀tá abàdán títí láíláí hàtà tu'minu billahi wahda títí ẹ fi gba ọlọ́run ọba kan ẹ fi gba sí gbọ́ ṣùgbọ́n láì gbọ́ lọ́wọ́ ọba gbọ́ o kò fi ń tọ́ka pẹ̀lú yín mọ́. níbi ọ̀rọ̀ gbàrà à wípé ayọ̀páyọ̀fẹ̀ lọ́rọ̀ yín kò fi ń tọ́ka wá pẹ̀lú yín a ti ṣe kúfù ní gbogbo ẹ̀ kádà ó dá lórí ẹ̀sìn tí wọ́n ń sìn. ipe kò fi ń wá pẹ̀lú ẹ̀sìn yín ẹ̀yin gan fúnra yín ní tó kàn lè pawápọ̀ ju ọ̀rọ̀ ẹbí lọ ṣùgbọ́n tó bá tọrọ ọ̀rọ̀ ẹ̀sìn tí ń tọ́ka pẹ̀lú yín mọ́. ọ̀tá lórí pé ẹ̀sìn ọlọ́run làwa ń sin ẹ̀sìn èṣù lẹ́yìn sìn ó ti bẹ̀rẹ̀ láàrin ara wa áṣà tún ìlú títí ẹ̀sìn gbàgbọ́. bákan náà أمني محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم النبي صلى الله عليه وسلم وجيت ولوني pẹ̀lú àwọn tó wà pẹ̀lú ẹ̀ wọ́n a máa ṣe ilé kókó lórí àwọn kèbèrè wọ́n a sì máa ti kí ara wọn. ọlọ́ni pàṣọ́kà yá ti láwùjẹ́ kọ́wé yóò ṣe gbóhùn ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين سابقا سابوات يا الله بعدني نتني تفاقا ọlọ́run mú àwọn ní ìwà pẹ́ẹ́pẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ tí ọlọ́run fẹ́ràn wọn àwọn náà sì fẹ́ràn ọlọ́run ọba àwọn náà nífẹ̀ẹ́ ọlọ́run àdínlẹ́tì nàálẹ̀ lòmìnir wọ́n máa rẹra wọn sílẹ̀ ní fún àwọn múmìnir àìsàtì alẹ́kàtìrì wọn máa gbéraka lójú àwọn kèfèrí wọn ò yẹra wọn lẹ̀ lójú àwọn kèfèrí wọn máa gbé ara wọn ga. eléyìí ni ìparí súrọ́pù mùjáàdàlà súrà yìí gẹ́gẹ́ bí a ti máa ń ṣe òní ní kúkúrú àwọn nǹkan tí ó sínú tá àtẹ́yìn bá pàájù lọ èyí tá àkọjá láìpẹ́ yìí. ó fi hàn pé àwọn kèfèrí tó ń bá ọlọ́run ọba ṣọ̀tá wọ́n ń yapa pẹ̀lú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wọ́n sì ń fi ọ̀tá pẹ̀lú ṣẹ̀ríà ọlọ́run ọba àti súnà lẹ́bi sọ́kàn máa wà ní ẹ̀sìn náà gbogbo wọn pátá wọ́n wà nínú àwọn ẹni ìyẹpẹrẹ àwọn ni wọ́n jẹ́ ẹni ìyẹpẹrẹ jù ní ayé àtijọ́ ọ̀tẹ̀lẹ̀ àṣẹyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ti ìdájọ́ ó sì ti fi rinlẹ̀ nínú jíra rẹ̀ lọ́kì màkúù wípé òun lòun ó borí pẹ̀lú ẹ̀rí kódà kó ti pẹ̀lú ìdà àti àwọn tó ti sọ́jọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba omi ó borí ìbórí òsì ní òun àtàwọn òjíṣẹ́ òun làwọn ó borí náà bákan náà ìborí òkò ní dúró sọ́dọ̀ wọn ṣe é má àwọn mọ́mìnì tọ́tẹ̀ láwọn òṣìṣẹ́ àwọn náà ló ló borí. ẹlẹ́ẹ̀kẹta ìmánì òdodo pẹ̀lú ìfẹ́ ọlọ́run ọba kò lè papọ̀ pẹ̀lú ìfẹ́ kékeré. lẹ́yìn náà mọ́n àhábà áádẹ́rì torí gbogbo ẹnikẹ́ni tó bá kílè mú tó nífẹ̀ẹ́ nìkan ìmùtẹ́nà àárín òfin pàmò àdáàrí sàdúwọ̀ kò lè tẹ́sí kọ́ wá máa nífẹ̀ẹ́ ọ̀tá rẹ̀ ọ̀tẹ́ tó nífẹ̀ẹ́ wọ́n wá nífẹ̀ẹ́ rẹ̀ tó ẹni tó ló nífẹ̀ẹ́ òun lòun nígbà tó nífẹ̀ẹ́ òun sọ torí pé bọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ lódodo ni o ní mọ́tẹ́ ẹ̀rọ rẹ̀ so àwa nígbà bò láti wá sílẹ̀ fọlọ́run nígbàtọ̀ ẹgbẹ́ àwa gan fúnra wa a ní gbà kọjá pé ọ̀rẹ́ wa ó ń sọ̀rẹ́ pẹ̀lú ọ̀tá wa kìí ṣe ń dá lè gbà pẹ́ẹ̀pẹ́ èyí wá ti dá sí irú ẹ̀kọ́ náà. so ìmánì òdodo kò ní papọ̀ nínú ẹ̀mí pẹ̀lú ẹ̀sẹ̀ òṣèlú kò lè ṣeé ṣe. ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run bá ròyìn àwọn múmìnì àwọn tó máa nífẹ̀ẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wọ́n gbogbo àwọn bá ọlọ́run àti òjíṣẹ́ wọ́n wá ń ṣe gbogbo ọ̀tá ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àwọn yìí ọlọ́run bá ṣe àwọn nǹkan mẹ́rin kan fún wọn. alákọ̀ọ́kọ́ mú ẹ̀ òní pé ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ó ṣèrànlọ́wọ́ fún wọn pẹ̀lú rúùsì látọ̀dọ̀ rẹ̀ èyí pé ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ó fi wọ́n sínú ọgbà àjẹrà èyí tí wọ́n máa gbénu rẹ̀ lọ kẹrin kéde kò síjọ́ tí wọ́n jáde ẹlẹ́ẹ̀kẹrin wọ́n máa gbádùn pẹ̀lú ọlọ́run wọ́n sì máa dunnú pẹ̀lú tọ́lọ̀ fún wọn nínú ọgbà àjẹrà náà. bákan náà ọlọ́run ti rántí fún wa lórí àwọn nǹkan mẹ́rin kan tó yẹ pé ó ní ká fi ìfẹ́ ọ̀ka ọlọ́run ọba sílẹ̀ lálàkọ̀ọ́kọ́ ìmánì pẹ̀lú ọ̀tá ọlọ́run pẹ̀lú pẹ̀lú ìnífẹ̀ ọ̀tá ọlọ́run wọn ò lè pàdé bẹ́ẹ̀ pẹ́. àyàfi kí ẹ tọ́jọ́ tó òun kílèmù kó òun ní ìmánì wọn ó kàn kílèmù ẹni kò ní ìmánì. ó ní pé wọ́n máa ń dínà sí ọ̀tá ọlọ́run tefetefe kódà pẹ̀lẹ́ pé ẹbí wọn ni wọ́n sọ. sọ ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó bá fi wú eléyìí bá ọlọ́run ó ní òun ó fi ìmánì rẹlẹ̀ sínú ọkàn wọn. ẹlẹ́ẹ̀kẹ́ni ni pé ọlọ́run tó wọn pẹ̀lú pé ọmọ ogun ọlọ́run ni wọn tó sì ogun ọlọ́run àwọn àwọn ní olórí lé ayé ire lọ́dọ̀ pé ilé àti wọ́n mọ tó ṣe déédé ọlọ́run ọba tó fún wa ládẹ̀ èyí tí a ti ṣe tí a fi àṣìṣe lórí ẹ̀ àṣìṣe yẹn lọ́dọ̀ mi ló ti wá ọlọ́run tó gbàgbé ó jẹ́ kẹ́ ẹ gbàgbé àṣìṣe náà èyí tó ṣe déédé ọlọ́run ọba tó fi wá rìnlẹ̀ lórí ẹ̀. بسم الله الرحمن الرحيم سورة الحشر كلمة حشر ó خلية خلية يقول يوا نصيبه لي ونيوم في سورة إي أتو قال النبي صلى الله عليه وسلم لمدينة بكنا نتفو النبي صلى الله عليه وسلم أتاه تعبيره النبي المسيح سورة الحشر ṣùgbọ́n nínú àwọn ọkọ̀ rẹ̀ Abdullahi ibn Abbas a máa pè ní Bani Nadir súrọ̀tù Bani Nadir. ìdí ni pé ìbẹ̀rẹ̀ súra náà ó sọ̀rọ̀ lórí àwọn Bani Nadir ni àwọn àjọ kan nínú àwọn ọ̀sọ̀ Yahud máa Madina. Imam Bukhari أمي جاد بن سيرة علاقة ودو سعيد إبن الزبير أمي سعيد بن الزبير وصفه قلت لابن عباس وصفو إبن عباس سورة الحشر قال سورة بني النبي أمي سورة الحشر يا أمي سورة بني النبي آه فعني ولعل ابن عباس رضي الله عنه سماها بهذا الاسم لحديثها المفصل عن غزوة بني نذير ولبيع ابن عباس وفي سورة يعني سورة بني نذير torí pé ọlọ́run ṣe àlàyé lórí àwọn bẹ̀rù nàbíì ní ẹ̀kọ́ wẹ́wẹ́ nínú súra náà ìdí nu tó fi ń pè ní súrọ́tù bẹ̀rù nàbíì. ṣùgbọ́n pípè ní súrọ́tù ìhàṣà torí pé ọlọ́run sọ nínú rẹ̀ pé هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر وحشره عنوان في سورة so حشر ó ní lílé tí wọ́n lé wọn kúrò níbi tí wọ́n ń gbé lọ síbòmíì láti ojú ayé ànábì sallallahu alaihi wasallam ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ àsìkò tí wọ́n padà wá sí Madina. Áyà tó ní súra náà mẹ́rìnlélógún ni. Sísọ̀kalẹ̀ rẹ̀ ó lẹ́yìn súratul Naba ó tún sọ̀kalẹ̀ síwájú sóràtún náà So, eré ni pé òun náà wà ní àwọn súrà kọ́kọ́kọ́kọ́ tó kọ́kọ́ sọ̀lá kalẹ̀ fún àlejò àtọ́nà ní Madina. Ṣùgbọ́n ní òǹkà rẹ̀ nínú lúpà ó jẹ́ súra 59 súra 59 ní ọ̀ka rẹ̀ ní lúpà. so ọlọ́n bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú alhasho torí pé ń sọ̀rọ̀ lórí banu nadine mùnásábà súra ìṣẹ̀lú èyíká àkàkẹ́ nínú èyíká àkàkẹ́ yẹn ọlọ́ni kàkẹ́kọ̀ọ́ lọ́rùn la ọ̀rùlìbánà ánàwọ̀ òṣèlú ọlọ́run ti kọ́ọ́lẹ̀ wípé òun lòun ó borí òun àtàwọn òbíṣẹ́ òun so ìborí yẹn ọlọ́run wá hàn practically nínú ọlọ́ni fàádáhùn lọ́rù min haitu lam yahtasibu wa qadhafa fi qulubihim rọ̀ ọlọ́wà wá fún wọn níbi tí wọn rán kan pé ọlọ́wọ́ bá yọ wọn ọwọ́ sọ ìbẹ̀rù sínú ọkàn wọn gbogbo ẹni tó sì fẹ́ jà tó bá ti di kọ́ bẹ̀rù kò ní lágbára àti nǹkan kan mọ́ so níbi mùnàbàbà ń bẹ ọlọ́run ṣe pé òun ni olùsórí ọlọ́run wá fi òun hàn fi hàn nínú súra yìí torí pé kì ṣe bàbá nàìjíríà nìkan ni lé àwọn míì náà tún lẹ́yìn wọn. sọ alákọ̀ọ́kọ́ nínú súra tó kọjá ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn ṣùgbọ́n ní síra yìí ọlọ́run sọ̀rọ̀ lórí ìdépọ̀ mọ̀nàfíìsì àtàwọn ìyàwó àdépọ̀ wọn gbọ́njọ́ jọ dépọ̀ irúfẹ́ òde ẹ̀yìn wọn ní síra wọn ọlọ́run sọ níbí pé ìfẹ́ tí wọ́n ní síra wọn ìfẹ́ ẹ̀tàn ni wọ́n ń tara wọn ni kí wọ́n ní fún òdodo síra wọn. so àwọn mọ̀nàfíìsì wọ́n máa ti fẹ́ràn sí yahoo torí kó lè nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n tó bá gbọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n mọ̀ sọ pé mùsùlùmí ni wá. tó wọ́n ń ṣe òkè wọ́n ń sodò orí ipò lè ráǹfààní jẹ ní àyè méje. lọ́dọ̀ mùsùlùmí wọn ní wọn ní fọwọ́ pẹ̀lú torí pé mùsùlùmí ni wọn. lọ́dọ̀ àwọn Yahud wọ́n máa wò pé àwọn eléyìí ọ̀rẹ́ wa ni wọ́n wọ́n kì í ṣọ̀tá wa. ẹ̀gbọ́n wọ̀rọ̀ wá pé àdẹ́sà àtàlẹ́mù ó ṣe súnmùkù nígbà tó wá sí Màdínà pẹ̀lú àwọn ìyàwó yìí. Ìpè láàrin wa ẹnìkan kú òní rẹ̀ nìkan kan lórí wa. Táwọn kan bá wá látòde wọ́n wá fẹ́ dojú ogun kan sí àwọn òní ràn wọ́n lọ́wọ́. láti ta tó fẹ́ dojú ogun kọwa wá náà gbọ́dọ̀ ràn lọ́wọ́. So jẹ́ olùrànlọ́wọ́ ara wa. Wọ́n ti gbà. Tó wá di pé nígbà tí àwọn mùsùlùmí kan da ogun Badr àwọn náà bẹ̀rẹ̀ sí sọ pé lóòótọ́ lóòótọ́ òjíṣẹ́ yóò òjíṣẹ́ ni èyí tá ń ṣùgbọ́n nígbà tí wọ́n jagun ogoji tí wọ́n rí pé àwọn kèfèrí wọ́n lágbára lórí mùsùlùmí wọ́n wá ń sọ pé kọ̀fẹ́ ẹ̀dà kó jìṣẹ́ lélé ìbáfa wọ́n wá kó jìṣẹ́ ní lóòótọ́ bóò ni wọ́n ṣe lè lágbára lórí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe lè ṣeyè méjì arákùnrin kan ní wọn tó nípò lọ́lá káàkiri aṣọ ọwọ́ mú àwọn èèyàn bí ogójì wọ́n á gun nǹkan ọ̀gbìn lọ sí mẹ́ka wọ́n lọ jókòó pẹ̀lú àwọn àwọn mẹ́ka ìpè ara lè ní àti mọ ojú tó ní ètò so ìgbà míì tó bá fẹ́ bá tó wá fẹ́ gbàjà ẹ̀kọ́ sí wa wọ́n yẹ ká jọ dáwọ́ pọ̀ ká gbógun sí i so nígbà tí wọ́n lọ ṣe ìgbẹ́jọ́ ọlọ́run ti rán màláìkà tìbírí sí àlẹ́lì muhammad sallallahu alayhi wa sallam wípé n ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú maka lágbájá ó mú àwọn èèyàn bíi méjì bíi ogójì lọ sí maka wọ́n lọ ṣe àpéjọ láàrin àwọn ará maka nílùú yìí. ó ní alẹ́sà sálàgbá ni ó wá rán àwọn kan nínú àwọn sàhábà pé àkọ́kọ́ náà a ṣe àdéhùn ẹni wọn kọ́kọ́ yẹ àdéhùn tọ́lọ̀ dárúkọ rẹ̀ gangan ó ní àdàjọ́ fún so gbogbo bí ẹ bá ti rí ẹ̀ka nígbà nígbà wọn rí wọn wà nínú àjọyọ̀ ìgbéyàwó rẹ̀ ní wọ́n fẹ̀sẹ̀ gbéyàwó rẹ̀. báwọn mùsùlùmí ṣe báwọn mùsùlùmí ṣe gbogbo ọ̀sẹ̀ fáàlì wọn. tó orí gbígba tó wá parí àwọn náà wá padà wọ́n ní tọ́ àṣé bó ṣe rí nìyẹn ìfọ́ra àwọn náà wá dọ́gbọ́n àwọn ọkọ̀ àlejò sọ̀rọ̀ àwọn wọ́n wá wá sí torí pé ibi tí bàbá àwọn gbé ẹ̀yìn ìlú ibẹ̀ nìlú wọn wà wọ́n sì ní nǹkan fi ọ̀ráǹdì ìlú wọn ní nǹkan wọ́n máa ń pè wọ́n ní gánúà iyọ̀ láwùká ní ọmọ tí yorùbá gbòòrò. tó kìíní yẹn lásìkò ogun omi wọ́n máa fi ń protẹ́kì ara wọn tó wọ́n máa kọ́ tí ó tóbi gan-an débi pé wọ́n fi tẹ̀ táwọn èèyàn ó kó lọ sókè wọ́n á ṣe bí wíńdò téèyàn ọmọ rí ọ̀pá láti ibẹ̀. So àti ibẹ̀ náà wọ́n lè máa sọ ọ̀kan sí àwọn ọ̀tá wọn. Wọ́n kọ́ kìíní yẹn ráùndì ọ̀dọ́ wọn. Wọ́n wá yìí gbájú àlẹ́bí sọ̀rọ̀ máa wà ní wọ̀sánlá. Wọ́n ti wá tọ́jú ibi káwọn oṣù jókòó. Ìyẹn tí wọ́n tọ́jú ìjókòó yẹn ni pé lẹ́yìn àpáta ńlá kan ni. tí wọ́n fi jókòó àlẹ́sà àtọ́nà sí ara àpáta náà àwọn ajókòó náà. wọ́n á fi rán ẹ̀dẹ̀ kan tó gbé òkè lọ pẹ̀lú òkúta ńlá lọ́wọ́ á tì í kórè bọ́ sórí àlẹ́bí sallallahu alaihi wasallam. àlẹ́bí wà lórí ìjókòó wọn ni màláìkà Jibril wà bá ìfẹ́ ibi ọjọ́ kò nílé tí làbá ti jìnlẹ̀ pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ẹ̀ wọ́n á padà sí Nàìjíríà láì jọ inú tọ́fà wọn àdájọ́ sọ pé àwọn orí ń tẹ́ ẹgbẹ́ wọn wọ́n kẹ́kì yé rẹ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ sí ṣe mọ̀ pé á kí ló dé tí arákùnrin ìdílé ti lọ báyìí. dídé Màdínà tára dídé Màdínà ni pé ó ní ẹ̀yìn ọmọ ogun ó yá fẹ́ yá àwọn wọ̀nyí àkìyá náà wọn èyí ni pé àbòsí wọn àti àìní àmàlà wọn fi dé gbogbo tó ó sì tìbí wọn ká dojú ìgbàgbé àkọwá wọ́n wá lọ wọ́n sọ̀rọ̀ àǹdì ìlú wọn tó bí oṣù mélòó àwọn náà ò lè wọlé wọn ò lè jáde fún àwọn mọ̀láṣíkì inú Màdínà àwọn ò jáde lọ wọ́n wá sẹ́ǹdì délígéètì lọ bá wọn pé lágbájá tó dìde tó ń tó lóun ọmọ yín bẹ̀rẹ̀. ẹ má jáde kó òfin olúfurufú nílùú yín o ẹ má gbà kẹ ẹ ṣèlú yín lẹ̀ àwa wà á ràn yín lọ́wọ́. tó bá yẹ pé dídà ni a kojú rẹ̀ pẹ̀lú yín. tó bá tó bá tiẹ̀ wá kára ìdídá pé ẹ jáde lọ ni àwa yín là ń jọ jáde ṣùgbọ́n nígbà tí àwọn ará bí kan rí pé gbogbo àwọn mùnáfíkì náà sẹ́ndì lẹ́tà láwọn òun rẹ̀ nìkẹ̀kẹ́ láti ràn wọ́n lọ́wọ́ oúnjẹ tí wọ́n ní oṣù kan gbogbo tí wọ́n ní lágbára oṣù kan pàápàá jùlọ ọlọ́run wá fi ìbẹ̀rù sínú ọkàn wọn àyà wọn bẹ̀rẹ̀ sí ń já àyà wọn bẹ̀rẹ̀ sí ń já wọn wá náwó pé wọ́n na fúláàgì funfun lókè tọ̀ láti sólù nígbà tí wọ́n wá láti ṣe sólù àlẹ́bí sólù ní option méjì lẹ́ẹ̀ni ìmọ̀ kí a kò ju ìjà àfi kọjá pé ẹ kú nínú ìlú ẹ jáde lọ gbogbo ẹ bá tẹlẹ kọjá mùsùlùmá jẹ ní fúsàfúsà ìlú lábáwá ẹ lọ sọ́nà ìlú Paris náà kẹlọ náà gbé bẹ́ẹ̀. wọ́n bá ní à rárá o kò lè rí bẹ́ẹ̀ àwọn olè fìdú àwọn ọlẹ́ àkókò kájà ni ìjàmbá bẹ̀rẹ̀ wọn ò lè jáde kó lóun àwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ sí wó gbogbo àwọn ohun tí wọ́n ti protect ìlú nínú àwọn rí pé ọfẹ́ pọ̀ wá ní ó ti dá ó ti dá àwọn ọgbà ní àdẹ́sùkà sálàmà ni ìbájẹ́ pé ẹgbà àkọ́kọ́ ni ọba pé ọba pé lóore ṣùgbọ́n ní ìsìn ìtẹ́ ẹni láti mú jáde fún olóòlù yìí ó ní ilé méjì wọ́n ní àǹfààní láti di ẹrù rà tó lè kàn ilé méjì ilé àtẹlé wọ́n di ẹrù rà fún mi kan tó bá ti ju ẹrù rà fún mi kan lọ gbogbo ẹ̀ pátá ẹ̀ fi ilẹ̀ sí gidi ẹ̀ máa jáde rẹ̀ so gbogbo ní tí wọ́n ní àǹfààní láti gbé òjú ẹrù ràkúnmí kan lọ ilé méjì méjì ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ gbọ́dọ̀ mú nǹkan ẹ̀jà jáde gbogbo àwọn nǹkan ẹ̀jà tẹ kó jọ kò sí kan tẹ gbọ́dọ̀ mú jáde lórí so bí wọ́n ti jáde lọ nù wá ilé wọn lọ sí ìlú kan àbàkọ̀ nígbà kan lọ́tẹ̀ ìsìnkú ìsìnkú so eléyìí ni wọ́n pè ní aṣọ. ولمي سبح لله ما في السماوات وما في الارض نعم. سبح لله ما في السماوات وما في الارض dájúdájú wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́nà àwọn nǹkan tí ń bẹ ní sọ́mà àtàwọn nǹkan tí ń bẹ ní ilẹ̀. wọ̀wúwọ̀ làdíìzù hakeem ọlọ́run ọba òní ọba tó gbóyè gbogbo nǹkan alakim ọba oní mímọ̀ ọba oní hikma ọ̀jọ̀gbọ́n fẹ́ẹ́fẹ́ kò sí àtúnṣe nínú gbogbo nǹkan tí ó dá èèyàn lè nǹkan kan tí ó ní ọ tí ọ̀gá ni torí pé ọlọ́run ọba ọba onímọ̀ ní gbogbo. Àfa onímọ̀ yẹn sọ̀rọ̀ ní máa láyà ní èkó bí. Gbogbo ẹni pé wọ́n ń ṣe kúrò ní gbogbo nǹkan tí ò ẹ̀tọ́ ká fi sọ́dọ̀ ọlọ́run ọba. fi sàmà wá sí ọmọ Gbogbo nǹkan tí ń bẹ wàhúwà làdíìzù lẹ́dìyà láyò hàdà ó ní ọlọ́run ọba olúborí títí ẹnìkan ò lè borí ẹ̀ alhakim fi qadarihi wa tadbirihi wa sun'ihi wa tashri'ihi ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n ni nínú ẹ̀dá tó ṣe bó ṣe ń darí ẹ̀dá náà gbogbo àwọn nǹkan tó dá àti ṣẹ̀ríà rẹ̀ pátá ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀. yẹ́bọ̀ òmòrò sí màwà sí ìhà ọlọ́ọ̀mọ ti gbogbo nǹkan síbi tọ́jà kọ́jẹ gbogbo nǹkan tọ́lọ́ǹda ọ̀sì síbi kọ́jẹ. so áyà yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣe àfọ̀mọ́kọ́nà òní àtẹ̀sí wípé gbogbo nǹkan ti ń bẹ ní sánmà àti ilẹ̀ níbi ọlọ́ni máa bí sàmà wà. وما في الأرض وصفي من في السماوات ومن في الأرض أي معلمة كني يقول مجد سابني من أتما كني يقول مجد نعم عليك السلام نعم Now, for living tool. Non-living tool. Okay. So now, ní èdè gbogbo èdè pátá, tó bá wá papọ̀ tí àwọn nǹkan àwọn nǹkan tí ń sẹ̀mí àti èyí tí ò ń sẹ̀mí wọ́n wà papọ̀. Tá a bá fẹ́ ṣe expression wa, kí ni tá a máa lò? A lo expression èyí tí ò lẹ́lẹ̀ torí pé wọ́n wà papọ̀. Ó lè jẹ́ káwọn gan ni wọ́n pọ̀ kò eléyìí ẹ̀ pé gbogbo nǹkan tí tí ń bẹ nínú sánmà àti àwọn màláìkọ ọlọ́run àti gbogbo ẹ̀dá tó wà nínú sánmà àti ilẹ̀ gẹ́gẹ́ bí òṣùpá gẹ́gẹ́ bí òrùn gẹ́gẹ́ bí ìràwọ̀ àtàwọn nǹkan míì tá àti ẹ̀mọ̀ pẹ́ẹ̀pẹ́ lórí ilẹ̀ gbogbo nǹkan tí ń bẹ lẹ̀ èyí tó lẹ́mìí àti èyí tí ò lẹ́mìí gbogbo wọn pátá náà ń ṣe àpòmọ́ kọ́lọ̀. gbogbo wọn pátá ni wọ́n ń ṣe àfọ̀mọ́sọ ọlọ́run ọba. ìdí nù tọ́lọ̀ ti sọ wọ́n ayà ni pé تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تشريحه. إذا wọ́n a máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì wà mẹ́ńfì yẹn àti àwọn tí wọ́n ń tẹ̀lé nínú àwọn méjèèjì náà. wà ìmù ṣe ìwádìí nǹkankan ṣe àti ntọ́lẹ́mí àti tí ọ̀lẹ́mí wọ́n lè ṣe. tó dáa bá ní ṣe yàtọ̀ sí ọlọ́run ọba gbogbo nǹkan pátá ṣe yìí tó gbogbo nǹkan pátákójú lè rí àtúntò ojú òní gbogbo rẹ̀ pátá ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba wàlákìn látọ́kọ̀ ní ọ̀tọ̀ sí àwọn ẹ̀yìn ọ̀kan ẹ̀ẹ̀mọ báwo làwọn ti ń sàfọ̀mọ́ ni àwọn tí ń sàfọ̀mọ́ ṣùgbọ́n ààrẹ gbọ́ kínú títí lórí gbogbo àwọn tí wọ́n lẹ́lẹ̀ nínú àwọn ẹranko ni wọ́n ṣe àfọ̀mọ́ fọ́lọ́ ṣùgbọ́n ààrẹ gbọ́ bóun ni wọ́n ti ń ṣe ọlọ́run ni wàlákìn látọ́kọ̀ ní ọ̀tọ̀ tẹ́sí àwọn torí pé ẹ̀ máa báwo ni wọ́n ṣe ń ṣe akọ̀ọ̀mọ́ sí wọn. kẹ́lìmà àtẹ̀bẹ́ ó ní fífọ ọlọ́run ọba mọ́ kúrò ní gbogbo nǹkan tí ọ̀tọ̀ ká fi tìtọ́ náà torí pé ọlọ́run ọba ọba tó pé ni. al ó ṣe ìbára tẹ̀sí nínú al ní ọ̀nà bíi mẹ́ta kẹ́mà tẹ̀sí yìí ó mú wá ní fíìlì mùbọ́rẹ̀ gẹ́gẹ́ bí ó sọ pé wọ̀nyí ní ṣe ìlà ìfẹ́fìhù bí hàndì ìfẹ́fìhù ẹni pé gbogbo ọgbà wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n ti ń ṣe dídí ó sì máa ṣe lọ títí láíláí. bẹ́ẹ̀ ni àwọn màláíkà náà sọ wà nẹ́ẹ̀lú nùgbà bí kò bí hàmdì kan lọ fàtì sùnà àwa à ń ṣe àfọ̀mọ́ fọ à ń tí ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ à ń tí ń ṣe bìsìn á sì tún máa ṣe láíláí bẹ́ẹ̀ náà ọlọ́ni wàyùsẹ́fì rọ̀àdú bí hàmdì wọ́n màláíkà tó lè ń fẹ́ ìfẹ̀sẹ̀ الرعد ó ní pọ́ńdà àrá a máa ṣe àpòmọ́ kọ́nà ó sì ń ṣe ó ń dúpẹ́ kọ́nà pẹ̀lú ẹ̀yìn àwọn màláíkà àwọn ń ṣe ti wọn torí pé ìbẹ̀rù ọlọ́run ti ń lọ ní ọkàn wọn. bákan náà kùránì kúrò wípé àwọn òkè ńláńlá àwọn ẹyẹ gbogbo ọ̀pá ni wọ́n ń sàpọ̀ kọ́nà قالني إنا سخرنا الجبال معه يسبئن بالعشي والإشراق والطير محشورات كل له أواب قال قالني أولاتي وكلا لا هو النبي داوود أبي النبي سليمان وهو تتسيج الوقت tí ànábì Dawud bá ń ṣe tẹ̀sí àwọn òkè yìí náà wọ́n máa àmì ànábì Sulaiman àwọn òkè yẹn wọ́n máa ṣe tẹ̀sí pẹ̀lú ẹ̀ láàárọ̀ àbí lérò lẹ́yìn. wọ̀pẹ́ bẹ́ẹ̀ làwọn ẹyẹ àwọn náà wọ́n máa jọ ṣe tẹ̀sí pẹ̀lú ànábì Sulaiman gbogbo wọn pátá ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n rán kàá sí ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ń darí gbogbo àlámọ̀ ni wọ́n ń lọ. so níbi gbogbo ẹ̀ ń wá ní ah, fẹ́ẹ̀lì mọ̀bọ́rọ̀ nígbà ní a máa wá ní alùmọ́bí ọlọ́run ní sẹ́tì ah, gẹ́gẹ́ bí a ti kà sẹ́yìn sábà àlìláyìí máa fi sàmáwá ti wọ́n máa sọ níbi fíìlì máa fi wò. nígbà míì a máa wá fíìlì láàbù gẹ́gẹ́ bí ọlọ́run ti kọ́ sẹ́bì ìsmà rọ́bìkà àlà sẹ́bì ìsmà fíìlì máa bí ni فسبح باسم ربك العظيم نبينا فين الماضي قصة الله وأن مرزع رجبت وأن سورة إسرائيل سبحان الذي أسرى بعبده ليلا فسبحان الذي حي... فسبحان لله حين تمسون وحين تصبحون gbogbo ẹ̀ pátá ó fi ń rẹ̀ pé ṣíṣe àpọ̀mọ́fọ́lọ́run kì í ṣe iṣẹ́ àwọn ènìyàn nìkan gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá dá pátá ló ń ṣàpọ̀mọ́fọ́lọ́run. so eléyìí wá fi hàn pé àfọ̀mọ́kọ́nà ẹ̀sìn tó lágbára ni torí pé gbogbo ẹ̀dẹ́ ìpàkà ni wọ́n ń ṣe. ìdí ló bí àyẹ̀fà àkàlà ti sọ ní ọ̀gá wọn rọ̀ pé kẹlìmẹ̀tàní khafifatani ala al-lisan thaqilatani fi al-mizan habibatani ila ar-rahman subhanallahi wa bihamdihi subhanallahi al-azim. ìpè kálímà méjì ó kí ẹ lẹ́nu ó sì wúwo lórí òṣùwọ̀n bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ ó ní subhanallah wa bihamdi subhanallah al-azim gbogbo ẹ̀ kẹ́gbìmọ̀ méjèèjì subhanallah subhanallah wa bihamdi subhanallah al-azim so kẹ́gbìmọ̀ méjèèjì ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ sì ni ó wúwo lórí òsùn ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ sì ni ó fúyẹ́ lẹ́nu ìṣe wàhálà èyí ṣe tẹ́yẹ ní ti wàhálà yìí. sọ ó fi hàn pé sẹ́mà wọ́n ń fẹsẹ̀ sí ìfọ́nà ilẹ̀ ẹlẹ̀ wọ́n ń fẹsẹ̀ sí ìfọ́nà àwọn màláìkà wọ́n ń fẹsẹ̀ sí ìfọ́nà àwọn ẹ̀mọ èdè ènìyàn àti àjẹ̀lú ẹyẹ àtàwọn ẹranko tí máwọn nǹkan èso tí wọ́n ń kù láti lẹ̀ gbogbo wọn pátá náà ṣe àfọ̀mọ́kọ́ náà àwọn igi bẹ́ẹ̀ ni cloud parí àwọn kí ni wọ́n ń pè sí ọba cloud náà náà ẹwà máa pẹ̀lú kúrúkúrú gbogbo pátá ni wọ́n ṣe àfọ̀mọ́kọ́ náà. ọlọ́run ọba tó ń ṣe àpòmọ́ fún rẹ̀ ọlọ́run ọba ọba ẹ̀sẹ̀dá tó ń ṣe àpòmọ́ fún rẹ̀ torí pé kẹ́lìmà subhánà lẹ́bi afọ̀ bí ìbáàdì ìlẹ́yìn ọlọ́run ọba ló ń ṣe àpòmọ́ fúnra rẹ̀ ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ rìnrìn àjò lálẹ́ ìrìn àjò sí ọlọ́run wà lẹ́bi sálọ́lá wa rẹ̀ láti mọ́kà lọ sí bẹ́ẹ̀kì sọ́mọ̀ méjèèjì. ọlọ́ni fọ̀tùkánù lọ ṣíìnà tuntun wà ṣíìnà tùsùbìhùn wípé àpọ̀mọ́ ni fọ́lọ́run ọba ní gbogbo ọgbà tí ìrọ̀lẹ́ bá ti ṣe gbogbo ọgbà tí ó bá ti di ojúmọ́. ولو الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون gbogbo pẹta pátá ti tọlọ́wọ́ bá ní ní sámà àti ilẹ̀ ní àsìkò ìrọ̀lẹ́ àti ìgbà tẹ́ bá dé àsìkò ọ̀sán pátá gbogbo ẹ̀ àfọ̀mọ́ ti ọlọ́wọ̀ báyìí. so ọlọ́dún ní lọ́kànà fi ha àríyákún ìlàlọ́ọ̀hù la fasadata fọ́sùnfàànàlọ́hì rọ́bìl àrṣì àmà yasifun ọlọ́dún ìbáyẹ̀kọ́lọ̀ ní wà lókè ni àbí ọlọ́run ní ìwà tí ń darí ilé ayé ni gbogbo ẹ̀ pápọ̀ bá ti bàjẹ́ torí pé kí ni wọ́n máa yapa láàrin ara wọn gẹ́gẹ́ bí àwọn adarí wa ti ń yapa subhanallah gbogbo yìí àwọn afáà ọlọ́run ní ń ṣe àpòmọ́ fún rẹ̀ bẹ́ẹ̀ ni وإذ قال ربك للملائكة إني زائل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك فالملائكة من تسبيح فلوه قال لي وترى الملائكة ملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم آية ملائكة tí wọ́n péjọ tí wọ́n tò lọ tó jẹ́ níka àlàárẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ ọba wọ́n wà máa ṣe àpọ̀mọ́ fọ́lọ́wọ́ ọba wọn. ọlọ́ni ìsẹ́bì kúrúnà lẹ́yìn àwọn nàárọ̀ láyà kúrò àwọn mọ̀láìkà àwọn máa ṣe àpọ̀mọ́ fọ́lọ́wọ́ ní alẹ́ àkọ̀kan lóye di ẹsẹ̀ ní pẹ́pẹ́. so eléyìí fi hàn wá pé subhanallah ẹni mà tó tóbi ni bákan náà a sọ nípa ráàdù lẹ́ẹ̀kan èyí ni pé àrá a sọ nípa sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan a sọ nípa òkè táwọn náà ń ti tẹ̀ sí ìfọlọ́run bẹ́ẹ̀ la sọ nípa ẹyẹ tí wọ́n ti tẹ̀ sí ìfọlọ́run tẹ̀ sí àwọn èèyàn ń kọ́ ọlọ́run bá pa wá láti ipe ká máa ṣe tẹ̀sí ìfòrò fàtẹ́bí bí hàmdì rọ́bìkà wà fún mi nà sáàjìdì ẹ máa ṣe tẹ̀sí pẹ̀lú ìdúpẹ́ fọ́lọ́run ọba yín ọba àtẹ̀dá yín ẹ sì jẹ́ nínú àwọn ọ̀sán tí wọ́n máa forí kalẹ̀ fọ́lọ́run ọba ọlọ́ni fàtẹ́bí bí ti rọ́bìkà làbìn ẹ máa ṣe tẹ̀sí ìfọ́lọ́run ọba yín ọba tó tóbi jùlọ. so ohun tó ga ni ohun tó tóbi ni so ìbínú tí àlẹ́fà àtàlà ni ó tóbi lórí òṣùwọ̀n subhanallah wa bihamdihi subhanallah al-azim so eléyìí kò lè fún wa ní wàhálà kankan nígbà kan bá a bá ń fagbọ́ a lè máa sọ bá a bá ń fọṣọ a lè máa sọ ń dájú fẹ́ẹ̀dì táwọn ti kọ barista àbí kọ́lẹ́ńtì kápú máa kọ̀yìn lọ́dà yìí subhanallah wọ́n lè hàn mí gbogbo agbọ́ta àkọ́kọ́ rí ọmọ dáadáa yóò sì yá so kò sígbà tá à lè máa sọ ẹ̀rí pé bí òṣùwọ̀n ìyẹn bí ó ti kún sí lọ́dọ̀ ọlọ́wọ́ bá so irú àwọn nǹkan báyìí ó ti pàtàkì ká máa ṣe orí ilé ni láti dúró èyí tí a sọ tó ṣe déédéé ọlọ́run kò fún wa ládẹ̀ èyí tí a fi àṣìṣe ọlọ́run kò fún ẹ̀gbọ́n wa. والسلام عليكم ورحمة الله وبركاته